ẹgbọ́ bí ó ṣe ń sí wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ pọ́pọ́ pẹ̀sẹ̀ náà ni wọ́n sì ń wọ̀n dọ̀tún náà jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn dùn dùn dùn dùn ìkànnì one zero one point one fm ilé ìtúkalẹ̀ sí òkè bèbí nílùú ògbómọ̀ṣọ́ níbẹ̀rẹ̀ tí ń gbóhùn wa ní àtàárọ̀ ní ìtẹ̀síwájú àwọn ètò wa lọ́lọ́kùn òjọ̀kan tí a ti là kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin aráalé nígbà ètò alfikidi náà ni ó máa dé sí etí ìgbọ̀yìn báyìí ẹ jẹ́ kí n máa fà ilé ọ̀làdùn ìbèlò lọ́wọ́ bí ó ṣe máa tukọ̀ ètò náà. wàhùn الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين àǹkí ìlú àìpé àjọkójúmọ́ àjọkábọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnyà lè fi kò fi dín ọ̀làdùnmí bẹ́lẹ̀ lókọ̀ mi mo bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ lè Medina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde ó ní ìbéèrè tó wá látọ̀dọ̀ sista Saadiya ní ìpínlẹ̀ Samfara wọ́n ní kí ni obìnrin tí kò ní sọ láti lè máa ṣe ní àdúrà bí adkav látàrí pé òun náà fẹ́ nípìn nínú Laylatul Qadri ọjọ́ ìbílẹ̀ aláwọ̀kọ́ èkejì umu muhammad láti kìṣí wọ́n ní tí èèyàn bá sọ fún ọmọ yéèyàn nínú islam wípé kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ kan àbí kejì fún ni kí ẹni náà wá ń sọ pé kí allah kó foríjì gbogbo wa láì jẹ́ pé ó sọ gbólóhùn pé mo foríjì ọ̀ síta fún yàn ní pàtó wípé kí ni ìtumọ̀ eléyìí àbí ṣé ó túmọ̀ sí pé ó ti foríjì nínú báwọn ìkẹta wọ́n ní tíjọba bá ń ṣètò ìrónilágbára kan tó sì tó ń fúnni lówó lóṣooṣù wọ́n ní owó tí wọ́n ń fúnni lóṣooṣù yìí ó jẹ́ owó olùkúnpá àti ìrọ̀gùn sí ni lápá tí wọ́n kàn ń fúnyàn pé kíyàn máa fi wá ọ̀nà kan sí kejì láti jẹ́ kí nǹkan kan máa bẹ́ sú ẹ sí fúnyàn wọ́n ní wọ́n sì máa ń gbèyàn lọ sí àwọn àyè kan tàbí kejì tó jẹ́ ti ìjọba láti lọ máa ṣe iṣẹ́ kan gẹ́gẹ́ bí ìrànwọ́ fún àwọn ojúlówó òṣìṣẹ́ tí wọ́n gbà sí iṣẹ́ gẹ́gẹ́ kódà tí ibi tí wọ́n bá gbèyàn lọ nígbà míì tí ó bá lọ́rùn wọ́n ní èèyàn lè complain wípé ibi tí wọ́n gbéyàn lọ yìí kọ̀ tíyàn lọ́rùn wípé ibi tẹ́mi fẹ́ lọ lélẹ́ yìí o àmọ́ nígbà tí èèyàn wá lọ complain yẹn lórí íńtánẹ́ẹ̀tì pending ni ó wà ń bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé ìjọba kò tí ì ráyè láti dáyàn lóhùn bẹ́ẹ̀ ni owó oṣooṣù yẹn ó sì ń wọlé sínú àsùnwọ̀n akoto tàmọ̀ sí àkáǹtì yàn wípé ṣé kì í ṣe haram ni owó tó ń wọlé yẹn nítorí pé ìjọba ò tí ì dáyàn lóhùn láti sọ pé ibi téèyàn fẹ́ lélẹ̀ ó bu ọ́ọ̀lù fún yàn látàrí pé Ah, àwọn sì ń gba owó oṣù tí wọ́n ń fáwọn láti máa jẹ́ kọ́ jẹ́ owó ìrọ̀gbọ̀n sínú lápá náà ẹjìn ìdádúbà wọn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi sahbihi wa man wala wa ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ìgbìyànjú ń dá nínú ìpínlẹ̀ nǹkan sóra títí Laylatul Qadr fi dé tuntun pàwọ̀ ọmọdé wò pàtó ìní ọjà Laylatul Qadr bóyá nu gbogbo mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan ẹni tí ń rí nǹkan oṣù rẹ̀ báwo ni ó ti ṣe máa ṣàdúrà pé àìbámọ̀ tó ń bá fi ṣe kóńgẹ́ alẹ́ Laylatul Qadr àdúrà tẹ́ni tí kò ṣe nǹkan oṣù ó ṣe náà ni wọn náà ṣe ó jẹ́ kí gbólóhùn allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni kọ́pọ̀ nínú àwọn gbólóhùn àdúrà tó máa ṣe wọn náà máa ra wọ́ra ṣe ẹ̀bẹ̀ sọ́lọ̀ wọ́n máa tọrọ tó máa fẹ́ lórí ayé àti tàlùkìyàmù torí mò ń ṣe nǹkan oṣù kò pé kí n má bẹ̀ lọ mò ń ṣe nǹkan oṣù kò pé kí n má tọrọ tí mò ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run kí n sì sáàdì rẹ̀ níbi gbogbo aburú èsì tí ọwọ́ afọ ni pé ọlọ́run gbogbo wa wọn làwọn ọmọ tó máa ọlọ́run gbogbo wa inṣàlá ìtumọ̀ rẹ̀ ni pé òun ti forí jìn kọ́lọ́n kò forí jìn náà lórí àwọn ẹ̀ṣẹ̀ òun tóun ṣẹ̀ tó ìtumọ̀ rẹ̀ nu bá ní gbogbo wa ó ti gbani wí wọlé ní tó ṣe tó fi ṣẹ̀ tó ń fi wá ń dépọ̀ wà ń pọ̀ ẹni tí ń tọrọ àforíjìn kọ́ ọ má tún ṣerú ẹ̀ mọ́ ọ torí pé èèyàn lè rí ìyàmú nígbà àkọ́kọ́ kọ́ má tún rí mú má ní ìgbà kejì abẹ́kẹta ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní máa ń lo àǹfààní tọ́lọ́mbá fún nílòkulò ó ti sẹ̀yàn pé ọ̀pẹ̀ gan rẹ̀ lọ́sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rú à ń bọ̀ lẹ́yìn ìgbà tó gbọ́rọ̀ ọlọ́run pé ọ̀ràn ló ń dá ọ̀ràn tó ní bọ́ńbẹ̀ níjọ́ gbé ndàlùkìyàmù ọ̀wá lọ bó nítìyìn pé ọ̀sẹ̀ láì jẹ́ pé tiẹ̀ mẹ́nu bá ń tó sí ó sì lọ́nà wọn forí jìn gbogbo wa tó a dúpẹ́ fọlọ́ wọn má padà sídìí rẹ̀ mọ́ ọ torí pé ọba padà sídìí rẹ̀ ó lè débi tí ọmọ bí ọkọ kí ló ń jẹ́ ṣe sí mi gà láì dáa tó ń fi béèrè àforíjì ìtọ́ba gbọ́ tán kó lòun ò foríjì hàn àti pété àkọ́kọ́ gan-an ìgbà tó ń gbọ́ náà ló ń fi sọ ipò ń hàn láéláé bọ́ bá ti ṣerú rẹ̀ wọ̀n ní foríjàn tọ́ ilé ìjọba wọ́n ní tí ìjọba tó máa ń ṣe ètò ìlanilọ́yẹ̀ kan fún yàn ìdánilẹ́kọ̀ọ́ kan tó wá ń fún yàn ní owó kan láti fi róni lágbára ṣùgbọ́n lábẹ́ ètò yẹn wọ́n darí èèyàn lọ síbi kan tí wọ́n ti ń fẹ́ kéèyàn lọ jẹ́ni tí wọ́n máa kún wọn nídìí sẹ́wọ̀n nínú ètò tó sì wà ńlẹ̀ fáwọn ẹni tí wọ́n bá ń serú ètò téèyàn ń ṣe lọ́dọ̀ ìjọba yìí ni pé ibi tí wọ́n bá gbé ọ lọ tí ọba tẹ ọ lọ́rùn ọláǹfààní láti sọ pé mi ìfẹ́ dúró ń bí ibòmíì ni ẹ gbé mi lọ irú ibi báyìí ni mo fẹ́ sọ ìgbà tí ibi tí wọ́n gbé ọ lọ tí ọ̀tẹ ọlọ́run àwọn akọ̀wé pé kí wọ́n bọ̀ pààrọ̀ àyè yìí wọ́n sì ti pààrọ̀ rẹ̀ tó ń ìfẹ́ pààrọ̀ ìjọba sì ń sanwó oṣù fún ọ nǹkan kọ sídìí ìbéèrè tó ṣe pẹ̀lú pé gbé ọ kú láyè òun náà ni pé àwọn fi hápára ná ńgbọ̀ bá yá àwọn padà wá nǹkan kan ṣe sí i owó oṣù tí wọ́n wọlé yìí sí halal ni tàbí haram haram náà ni nítorí pé ó dàbí ọmọ tí ń sẹ́nu àìsí ìgbà tí wọ́n gbé ọ lọ síbì kan ìwọ ní nínú àkọọ́lẹ̀ tó wà lọ́dọ̀ ìjọba ni pé o ti lọ bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ẹ́ tó lábẹ́ àkọọ́lẹ̀ yẹn ni wọ́n fi ń fún ọ lówó oṣù hmm. àsìkò tí wọ́n sì mọ̀ pé ibẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ọ̀fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo owó tí wọ́n bá san fún ọ bẹ̀ ò ní wìdúrọ̀ rẹ̀ hmm. wàá lọ fi tó àwọn elétò létí pé ibi tí wọ́n gbé mi lọ tẹ́ mi lọ́rùn so and with that ó túmọ̀ sí pé mi ò ti bẹ̀rẹ̀ sáfíìsì tèmi lágbọ́n kí n lọ máa ṣiṣẹ́ lágbọ́n ibi tí wọ́n gbé mi lọ gbàtẹ́ bá tó gbé mi lọ ibi tó so ìwọ ọ̀fẹ́ ṣe báwọn wọ́n wá ń gbowó ọ̀ǹda kù wọ́n wá ń béèrè pé ṣé halal ni àbí haram haram owó tó ọkọ̀ ìṣèjọba lówó débi pé ọmọ àbùyàn lówó bá nàìjíríà màláwà so ọjọ́ bó ti ṣe one nine nine eight four five nine, plus two two three three three four nine nine eight 2348083293896 plus two three four 23480 eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú tí a fi mọ̀ pọ̀ wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì ẹ ló kọ yín o. aleykum salaam wa rahmatulah ó kọ yín yọjú ìkejì. àbùkọ́ yìí ni sọ́lá ti jọba. ìbéèrè yín. ìwọ́n béèrè pé kí wọ́n ti yàn máa dọ̀bà lẹ́kọ̀ọ́ yẹn àti tí wọ́n rí bí ìyàwó tí tó di dandan fún yẹn. àbí ṣé kí ni yọ̀rí bí ànẹ́bí àwọn ọmọ tí dẹ̀dẹ̀ ní kí àwọn ìgbàmù yẹmọ́ sí wọ́n ní sọ́dá kí ẹ̀mọ́ ọ̀dọ̀bálẹ̀ kíyàn kọ̀dá fíńgbà tí ìsìnkú ẹ̀sẹ̀ dárí àti sọ fúkù sínú òfin ọlọ́run kìí ṣe tí Islam àṣà àwọn abọ́gibọ̀ pẹ̀ ní hmm. mùsùlùmí làwà àfi téèyàn bá ṣe mùsùlùmí lókù hmm. nínú náà kí lọ fẹ́ fi mọ̀ lódì sí àdádálẹ̀ lọ́nà gbogbo àdádálẹ̀ ànú ní ìjọba ṣùgbọ́n zero zero 08061998459 plus 2340838293896. Hello, Konyo. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Abdulatif láti Ìkirè. Ìbéèrè yìí. Ẹ̀mí akáwọn ṣe ìkẹ́ ọlọ́njẹ́ àríwọ̀n pẹ́ lórí dáadáa. Àmín. Ìbéèrè mi ni pé ní àdúgbò ọ̀dọ̀ wa, ìmáàmù tó ń kírun fún wa, ẹni tó ń ṣe ìyàwó mi tó dẹ̀ ń ṣe oògùn tí ń dáhùn yẹn lóhùn. Mm-hmm nítorí wọn fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní wípé mọ́ṣáláṣí yẹn kò jìnnà sí ọ̀dọ̀ wa èmi ni mo ń sábà pé irun níbẹ̀ sábà pé èmi náà ké tí ò lọ́rẹ́pẹ̀tẹ̀ náà pọ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà tí mò ń ọ̀bà wá ni mo ń kírun fáwọn èèyàn wọ́n sì máa ń fa níwà ṣiṣẹ́ ní bàbá ti kírun àárọ̀ kan àmọ́ ń ṣe fún àmọ́ ń ṣe wá sí ń bọ̀bọ̀ tí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní wípé pẹ̀lú gbogbo ní tí máa ń ṣe yẹn tó jẹ́ pé tí bá ṣe ó níbi kan tí ó ti yẹ́lẹ̀ tẹ̀m̀tẹ̀mú pẹ̀lẹ̀ ó ní wá tí ó ṣe ṣùgbọ́n ó lè yẹ́lẹ̀ díẹ̀. ọ̀nà bo ní ọgbà yọ́lẹ̀. lórí pé tí ìgbà mọ́ òrìn irú ìrùn àárọ̀ èyí mo máa ń pè hmm. ìmáàmù wa máa ń pẹ́ dé ńgbà mí àmọ́ ń dúró dìín ni èyí mo máa ń pè run bí kó jẹ́ pé déédé táìmù tá a sọ pé àmọ́ kí irun náà dì. ẹ̀sán tí wọ́n fẹ́ fàyọ̀ mẹ́rin pé tí mo lè torí ẹ̀ kí n náà kí irun ní ẹ̀yìn wọn àkọ́kọ́ ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ni pé um, ṣé èèyàn lè ra epo pamọ́ lórúkọ pé òun fẹ́ fi ṣe bísínẹ́sì tí òun fẹ́ jẹ́ kán torí pé nìkan nìkan ó lè bá àmú rà lọ́dọ̀ rẹ̀ ṣé pẹ́ẹ́sọ́lù àdégbò igba epo pupa ni. Ah, ó ti yé. alhamdulilayi àkọ́kọ́ gbogbo ẹni tí ẹ̀yin ń wò pé yóò jẹ yíyọ sílẹ̀ tẹ́ bá kọ̀ láti máa ṣe sọ láti lẹ́yìn ìmáàmù tẹ́ pò lóníyàwó kò síbi tó ti yọlẹ̀ lábẹ́ òfin ọlọ nítorí tí wọ́n bá pè sọ láti ìmáàmù ẹlòmíì àwọn àpè tí ìmáàmù bá sì pẹ́ kó tó dé ẹlòmíì náà máa síwájú àwọn èèyàn ṣe sọlẹ̀ sọ ṣùgbọ́n ká máa kó sọ láti wá ká máa kó sígbó látàrí pé à sọ láti lẹ́yìn babaláwo islam ò torí ẹ̀ kí ló dé tó ti jẹ́ pé èèyàn ò ní láyà láti dálẹ̀ káwọn jàmáà náà máa bí lè má mú sí rí kò ní dá kọjá pé wọn nìkan lọ yọra rẹ̀ kí ìmáàmù ọmọ kó sọ láti àwọn aráyòkú dà sí kòtò mùsùlùmí là máa tò lẹ́yìn rẹ̀ kì í ṣẹni tí ì ṣe mùsùlùmí gbogbo ẹni tí bá ń ṣe yẹn ń wò láti sọ pé òun máa ń tọ́ pamọ́ lábẹ́ òfin ọlọ́run káfìrì òfin ọlọ́run ọba lélẹ́yìn eléyìí tí ò lábùlà nínú lónìí káfìrì ti wá lè síwájú àwọn mùsùlùmí láti máa sin lọ́n so gbogbo wọn náà tó jẹ́ pé ó pera rẹ̀ ní ìmáàmù fáwọn èèyàn jẹ́ pé sẹ́yìn ẹ̀ wò ló ń ṣe òfin ọlọ́run ni pé kò ti ya káfíìrì o kó lọ ẹlẹ́dàá wa kó má jẹ́ káwọ́ fi islam wá sílẹ̀ kó má jẹ́ kí n tá a jẹ kó jẹ́ àgbàgbé n tá a fẹ́ jẹ kó má jẹ́ kí n tí ó tàn kó gba n tí ò tàn kalẹ̀ lọ́wọ́ wa. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó ṣe nípa pé sẹ́mo lè rí epo pupa kí kó pamọ́ láti fi ṣe business kọ́tọ́ lábẹ́ òfin ọlọ nínú àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam onílé ayàtẹkẹrọ ìlọlọkọọkẹ aláṣẹṣe òun lẹni tí máa kọjá apamọ tí ó fi sùn gbàtí ọwọn Islam ọfarama àdéhùn yìí sì wáyé nípa àbẹ́rẹ́ kan ṣe lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam nípa ẹni tó fẹ́ kó òróró pamọ́ ni òróró epo oúnjẹ àti ní tí ìjẹ́ sóúnjẹ láti pìlẹ̀ àmọ́ tí máa padà dóúnjẹ àbí tá a máa fi túnjẹ ṣe gbogbo orú nǹkan yẹn ìlera pamọ́ kò sí tó burú nu kẹ́ ra símẹ́ǹtì pamọ́ kẹ́ ẹ fi máa sùn gbà tí ọ̀wọ̀n ẹ lè ra ẹ lè ra pákó ẹ ra pamọ́ kẹ́ ẹ fi máa sùn gbà tí ọ̀wọ̀n eléyìí èso ń jẹ náà. hello. wa aleykum salaam wa rahmatulah ọba ǹjẹ́ jíǹkpé o. ayúbù fẹ́ ìdí òbí bọ́. náà. ìbéèrè mi. Eh, ojú ìfọ́ sí kéré lórí social media nípa òkú àfa tó ní eh, eh, aláwùjọ àwọn pé owó onímìlẹ láti dàbí rí ẹ̀rẹ̀ àdídàbí dọ́kítọ̀ pé pé wọ́n ó kó síbò bẹ́ẹ̀ lọ́wọ́ fi ẹ̀rẹ̀ kan. hello hello hello. àgbọ̀n yín dáadáa ibà gbọ́n sókè dáadáa. ojú ìfọ́ sí kéré lórí social media ẹni ìbẹ̀rẹ̀ fún mi tó ní òun nínú ilé lẹ́tọ̀ kábíyì pé aláwọ̀ fi mọ òun lójú àlá nígbà òun omi mi. wípé òun rí lẹ́yìn ọ̀rọ̀ tó ṣe àkọ́kọ́. wípé òun rí lẹ́yìn ọ̀rọ̀ tó ṣe lójú àlá rí. lójú àlá ń gbé òun omi mi. tọ tọ ó ti yé nà nà. ìbéèrè kejì òun ni pé ṣé ẹni ìdíjọ́ ló kí wíkìrì ṣé ọgbọ́dọ̀ gbogbo ó ṣe àkókò sálámà láti dìbò tó mú ẹ̀rọ kan tó kù wá ṣọ́pù wíkì àbókí ṣọ́pù ìgbẹ́ ẹ̀fọ́dọ̀kọ̀ kó sọ́ọ̀nà ó dìde ìmọ̀ òdìde àtúndìde ọ̀sán ṣùgbọ́n ẹ̀rọ ẹ̀fọ́ ìfẹ̀fẹ̀ padà ẹ̀yìn níjọ yìí ń jẹ́ ọgbọ́n ní wákà méjì wá. ó ti yé ti yé. adigun ayé náà ṣe. Laylatul Qadr Ọlọ́run nìkan lọ́mọgbà tí ó jẹ Ànábì sallallahu alaihi wa sallam ó sọ nínú àdéhùn kan kó lọ́n fi hàn ṣùgbọ́n tó gbàgbé hmm ọlọ́run fi hàn mí mo gbàgbé sọ́dọọdún ọjọ́ kan náà ni ọ̀ma jẹ́ ni àbí máa yí padà látọ̀dún sọ́dún so àwọn olùmọ́ni ètò dọ́gba jù ni pé àtọ̀dún sọ́dún ló máa ń yí padà tọdún yẹn lọ́lọ́run fi hàn fóòrù wo lọ́jẹ́ ànábì sùn gbàgbé torí rẹ̀ ọ́ ní ká máa wá ní mẹ́wàá ti gbẹ̀yìn àwọn ọjọ́ tó sì súnmọ́ kọjẹ́lẹ̀ látòkọ́dẹ́rẹ́ jù àwọn náà lòrú tí ó ń ka wọn tí ó bá ṣe pín fún méjì láìsẹ́kù ẹ̀kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀kẹẹ̀dọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kọkàndínlọ́gbọ̀n àwọn òru wọn yìí láàmú wá Lailatul Qadri pẹ́ẹ́nìkan pàtó wa sọ pé ìjọba yìí ni Lailatul Qadri wọn kàn ń sakara ara rẹ̀ ní tanra rẹ̀ dànù kò sẹ́ni tó mọ̀ ọlọ́run bá gbé pamọ́ nítorí ká máa wà torí ká má bàa fi gbogbo ọjọ́ mẹ́wàá tó kù ní Ramadan ká má má fi sùn kọ́ má jẹ́ pé àwọn àjòkò kalẹ̀ tẹ́tẹ́rẹ́ okú ti má déètì rẹ̀ ẹnu kọ́ má fi gbogbo ọjọ́ yòókù sùn ní tó bá wá dijọ́ yẹn ìlọ́wọ́ àmà sẹ̀tì rárá gbogbo mẹ́wàá ti gbẹ̀yìn torí ẹ̀ ní Aisha radiyallahu anha ló fi sọ pé tí mẹ́wàá ti gbẹ̀yìn bá ti wọlé Ànábì sallallahu alaihi wasallam ni yóò di ẹni tó ṣe pé ó sì jí àwọn aráalé rẹ̀ káwọn náà lè ba àmọ́ jíṣẹ́ sìn fọlọ́ kókó ń ta afẹ́ kó o ṣe nílẹ̀ lọ́tò kájúr ọ̀nà ní kó o máa ṣe kíyàmù láyl kó o máa ṣe sọ̀láàt tòlùkọ́ Ànábì sallallahu alaihi wasallam man qama laylatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dìde dúró sẹ́sìn fọlọ́ lóru laylatul qadr torí pọ́gbọ́lọ́ngbọ́ àti nítorí pọ́dọ̀ ọlọ́ọ̀nìkan ló ti torí ẹni ìyá ńlá wa Aisha radiyallahu anha ó ṣe ń bí anabi sallallahu alaihi wasallam pé àìbámà tọ́lọ́n bá fi mí ṣe kóńgẹ́ Lailatul Qadr àbí àwo gan lọ yẹ kí n máa ṣe anabi nípa máa sọ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni torí rẹ̀ ẹ wá lẹ́nìkan sọ lórí social media pọ́n lójú àlà wípé òru òní iná lòru Lailatul Qadr ó rí fórí ara rẹ̀ hmm. òun náà sì gbọ́dọ̀ fi ṣiṣẹ́ hmm. nítorí pé òfin ọlọ́run dá lórí pé a kì í fìfẹ́ náà àbálà hmm. kọjá pé làwọn máa fi sọ̀rọ̀ nípa òfin ọlọ́run àwọn ẹni tó máa ń tẹ̀lé irú àwọn eléyìí àwọn náà làwọn ẹni tó yẹ pé wọn kò sí lórí kìtàbù sunna àwọn ẹni tí kò máa tẹ̀lé alukur'an àti sunna àwọn onífẹ̀ẹ́ inú téèyàn kọ́kàn jókòó tó sọ pé ẹ̀mí rẹ sọ fún ọpọlọ ń pé mọ̀lẹ́kà ó ló mú wa fún tó fi wá jẹ́ pọ̀ ọmọ pọ́lọ̀ ń sọ pé ẹni tó kàn wò sùnsùn pé olúwa ara mi sí ọ bó ló ṣe ràn mí bó ló ṣe ràn wọ̀ sí hmm. ta lẹni tó wá jíṣẹ́ fún ọ tí wọ́n fi mú wa hmm. wọ́n rẹ́ pọ́ lálà àbọ̀ orí lójú ràn ń tanra rẹ̀ dànù sọ̀rọ̀ ẹni tó bá ti jẹ́ pé ó ní adákanmọ̀ lọ́wọ́ máa pé ẹnìkan ń bọ̀ sọ ọ̀rọ̀ gidi wo ní ń bọ̀ ọ̀dà nǹkan kan eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ngàrí mo ti mọ ìbéèrè yín kì í ṣe ìbéèrè gidi lórí lójú àlà ilẹ̀ lọ́tún kọ́dí. báyìí rí gaari lójú àlà ànábì sallallahu alaihi wa sallam ànábì ò ní sọ fún ọ hmm. wípé torí ọjọ́ báyìí nílẹ̀ lọ́tún kọ́dí ànábì ní ọlọ́run fi hàn mí hmm. a sì tún mú mi gbàgbé hmm. ọlọ́run fi hàn mí àmú mi gbàgbé ẹ̀kọ́ yẹn ọlọ́run ló fi hàn ṣùgbọ́n ta ló mú gbàgbé. ọlọ́run náà ni. wọ́n ti fa burú Hmm. ẹnìkan kọ́kọ́ ló mú mi gbàgbé bí ìbá ti ṣe tán sílẹ̀ ìjẹ́bù sí jẹ́ ọlọ́run nìkan lọ́mọ ìgbà tí ilẹ̀ lọ́tún kọ́ dúró lóde wọ́n ń tà máa ṣe sọ láti wéjẹ sáàlì tí kọ́kọ́ ṣe méjì ká sálámà kó tó di pa mẹ́lẹ̀ kẹta wa bẹ́ẹ̀ ni a sì lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú tẹ̀síáhùdù kan àti sálámà kan àmọ́ àgbọ̀dọ̀ ṣe sọ láti wéjẹ bí ìgbà ṣe sọ láti magrib ìyẹn ni pé kó ṣe méjì kó ṣe tẹ̀síáhùdù kó tó wá mẹ́lẹ̀ kẹta wa kó tó wá sálámà eléyìí ọ̀tọ̀ torí pé wọn kì í ṣe sọláàtì wútìrì gẹ́gẹ́ bí sọláàtì maghrib bẹ́ẹ̀ ni arike imaamu abu hanifa rahimahullah àwọn sọ pé a lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ́gba tó ta àwọn ìtàn sọ pé a ṣe papọ̀ láì kò jókòó lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta láti jókòó láti tẹ̀sán fún tá a sàlámù náà. ẹ̀lọ́ hmm. orúkọ yín o. orúkọ yín ni ẹ Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Orúkọ ìjọ ọdún pé. Orúkọ ní àdìsí ọdún pé bá gbọ́n sókè dáadáa. Àwọn máa ń gbọ́ ní. Wa alaikum assalam warahmatullahi. Orúkọ ìjọ ọdún pé. Orúkọ mi ni Abdulaziz náà láti bẹ̀rẹ̀ láti United Kingdom orúkọ mi àti lafiz ìbéèrè yìí mo fẹ́ béèrè nípa ipe ẹjọ́ kí ni éèdì tí ọmọ lè lídìí ìrún ẹ tún lè ròyìn béèrè lẹ́ẹ̀kan sí mo fẹ́ béèrè pé kí ni éèdì ọmọ lè gbẹ̀rún kí ni éèdì tí ọmọ lè máa fi kírun ẹ̀mọ́ jù mọ́ ẹgbì ojú ẹ̀kọ̀rọ̀ àgbọ́ ní kóyé kéèké náà ẹ̀rà ìjẹ́ ní ìgbọ́rẹ́ nínú ìgbèrè wọn pé kí méjì tó máa lè wà tó fi gbọ́rọ̀ mọ́ kí ni àbí tó fi lè máa léde tọ́ ọ̀rẹ́ tó fi lè máa síwájú tó bá yẹ pé sọ láti kẹ́ǹsì sọ láti yẹn bá jẹ́ náfìlà kí hmm. ẹbí sọ láti tarawih hmm. àwa láwọn ọmọ akékèké tí ó ti bàlágà tí ọmọ ọdún mẹ́wàá hmm. ọmọdún mọ́kànlá ọmọdún mẹ́sàn-án wọ́n ti hàl Qur'an wọ́n sì jẹ́nu tó so wípé wọ́n mọ àwọn òfin tó de sọ̀láàt so níwọ̀n bá tí wọ́n lè mà so a lè fi wọ́n lè kàn máa ṣe ìmáàmù fún wa ní sọ̀láàtì tarawih tó ń ta ìtì ìbàlágà káwa tá a ti bàlágà ká tó lẹ́yìn wọn torí pé àwọn ẹ̀rí tó tọ́ka sí títọ́ ṣíṣe irú rẹ̀ ọ̀pọ̀ nínú súnà nàbì sallallahu alaihi wa sallam. Hello, Daniel. Hello. Ìyá, ó ti já. Hello. Àlékún sọ́lá wa ṣàtìláwò ẹgbẹ́ ọdún pé. Alájà Fátímọ̀ sí kí ó fi àmọ̀ sí àlóríta mẹ́rin òun náà ṣọ. Mo kí bàbá wa, ọlọ́run bá yóò lọ ẹ̀mí wọn wá. Ìbéèrè mú kọjá gbára náà ó kọ ní o Assalamu alaikum alaikum salaam rahmatullah orúkọ mi ni àpamọ̀dádọ̀ láti ẹ̀kù ìbéèrè yìí mo ní táìmù ni ìyẹn lè yọ jáka sí ẹni tí kò tún lè yàwó náà pé òun náà lè yọ jáka second mi ò bẹ̀rẹ̀ ní pé ẹni tí ó bá dákú ó bá dákú yẹn ó wá lè lọ báwẹ̀rẹ̀ lọ àbí kò lè lọ báwẹ̀rẹ̀ lọ ọlọ́run tó lọ́wọ́ Aleykum salaam. Zakatul fitr mọ́sẹ̀mú téèyàn ti gbọ́dọ̀ yọ méjì ni. ni kéèyàn jẹ́ Mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kejì kéèyàn wà lásìkò tó di ọ̀ràn yẹn. Àsìkò tó di ọ̀ràn yẹn, náà làṣùbọ̀ àjọ ọdún ọdún túnú Ramadan. Torí ẹ̀ níyàwó níyàwó kìí tí ẹni tó bó fẹ́ yọ tọ́bátà ti mọ ara rẹ pé mùsùlùmí ni ọ fọlọ́n sì ni kò di àárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan láyé ó ti di ọ̀ràn yẹn lórí rẹ kíkọ yọ. Hmm. wàá sì yọ ní mọ́tò mẹ́rin ẹ̀kún wọwọ́ wa méjèèjì eléyìí tá a tẹ́ pẹrẹsẹ tá a sì di gádígádí tọwọ́ tí ò tóbi jù tí ó sì kéré jù tá a bá ti gun ẹ̀kún abó ẹ̀kún wọwọ́ méjèèjì kan mọ́tò kanu áàbù kejì ẹ̀kẹta àti ẹ̀kẹrin eléyìí ni sọ́à tọ́jú ọ̀ràn yẹn lórí oníkálukú wa atọ́kùnrin àtòbìnrin ọmọdé àti àgbàlagbà olóró àti mẹ̀kúnnù gbogbo apáta la gbọ́dọ̀ yọ zakatul fitr ẹni tí kò dání fúnra rẹ̀ ẹnìkan náà ni ọmọ abọ́ ẹni tí ń bọ̀ ṣáájú kó tó di pa fẹ́ yọ zakatul fitr òun náà lọ́jọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ kọ́bọ̀ yọ tiẹ̀ náà hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n lẹ́yìn tó bá dákú tó wá jẹ́ nínú Ramadan tó lè máa bá sùyàmù rẹ̀ lọ kò ní máa bá lọ kò ní máa bá lọ kápọ̀ dákú látàárọ̀ ni ó kù fẹ̀ẹ́ tààrà sínú lọ́ba <laughs> jì so azọ̀pọ̀ sanjọ́ yẹn padà lẹ́yìn Ramadan yàtọ̀ fẹ́ni tó sùn látàárọ̀ tí ò wá jí àfìgbà tá a fẹ́ sínú ó sì ti ń bá sùyàmù rẹ̀ lọ kò sí ní tó hmm. so tiẹ̀ sàmínú tó dákú yẹn òun gbọ́dọ̀ san ọjọ́ yẹn padà hmm. náà zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six kọ́kọ́ ní. ìgbéyàn tó padà wọlé ó ní ìkéèrè ní fún àwọn bàbá wa ni ní sábà wa yànnàlẹ́ nínú ìyàtọ̀ láàrin àdó àti ní ìsìnká tó yàn wọ́n láyé ó wá sọ pé lágbájá mo fẹ́ kọ́lé fún ṣé ètò ti di gbèsè sí ẹni tó fún yẹn lọ́rùn ìgbà tó jẹ́ pé ó ní láníyàn fún ọ̀sẹ̀. náà ṣe. ìbéèrè tí wọ́n ṣe ó sopọ̀ mọ́ra wọn báwọn ṣe gbé kalẹ̀ hmm. ẹnì kan ṣàdéhùn fún yẹn ike máa kọ́lé fún ọ ní ayé yìí báyìí hmm. so onítìwọ́n á kú láì jẹ́ pé ó kọ́lé yẹn fẹ́ni tó ṣàdéhùn fún hmm. ṣé kò ti wọnú gbèsè eléyìí tá a gbọ́dọ̀ kọ́kọ́ san nínú dúkìá ni tó kú kó tó kan fún wọn máa pín ogún fáwọn ẹni tí ó jogún so mo rò pé wọn ṣe sopọ ni. àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run màá kọ́lé fún màá ra mọ́tò fún hmm. gbogbo eléyìí ó ṣàdé nǹkan fẹ́ ṣe nǹkan ni kò padà rí ṣe àìpadà rí ṣe nǹkan sọ́dún gbèsè ní owó rẹ̀ hmm. torí kò yá nǹkan kan lọ́dọ̀ ẹni tó ṣàdé fún kò yá nǹkan kan lọ́dọ̀ rẹ̀ kò sì fẹ́ kọ́lé fún sí dín nǹkan míì tó gbà lọ́dọ̀ rẹ̀ tó hmm. lábẹ́ báyìí ọlọ́ni máa àlùmọ̀sìnì ìrìnàmìsẹ̀dé ààyè àti wá dá ẹni tó fẹ́ ṣe dáadáa dúró káwa máa jèrè ọ̀rọ̀ lára rẹ̀ kò sí fẹ́ni tó fẹ́ ṣàǹfààní lára àǹfààní tó fẹ́ ṣe fún ọ. torí ẹ ọ̀hún ṣàfihàn ọlọ́run kọ́ pé lè pé so kò yé sì ṣe kọ́lá ní akóhùn òní pé bóyá ikú iná ló sùn lọ́wọ́ sẹ́ tí ò rí ṣe kò sí wàhálà mi lẹ́yìn torí ẹ kéèyàn máa lọ pàpọ́ lẹ̀ pé bàbá yín jẹ mí lé bóòlù ṣe ṣe bóòlù ṣe jẹ́ ní ṣe náà ni wípé fún mi kọ̀ padà kọ́ ẹ̀yin ọmọ ẹ̀kọ́ mi nà. ẹ lọ́kọ̀ ní o. sàwọn àti lábára wàhálà ìdùnnú sọlá mi ti sọ̀rọ̀ ìbéèrè yìí. ìbéèrè tí ni pé mo gbọ́ kan ní alẹ́ àná tí wọ́n sọ ń pa so wọ́n dẹ̀ ní pé tí àwọn aládùúgbò bá ń sọ pé èèyàn èyí náà ni ó ń tọ̀ ń ṣe wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ dọ̀tún pé káyé pé èèyàn ń ṣe dáadáa àwọn aládùúgbò torí pé ìlànà táwọn ń lò ọ̀bà téèyàn mú wọ́n wá sóòrè yẹn láìda kéèyàn náà ti túbọ̀ pé àìda lẹ́nu yẹn ń ṣe ẹ kéèkì bẹ ni pé ọ̀rọ̀ ń pa inshallah inshallah táwọn ọ̀sẹ̀ yẹn dà àtàwọn kan bá fẹ́ ṣe nǹkan tí wọ́n bá ní nǹkan ṣe nǹkan ìkànnì ìkànnì ṣe wọ́n á sọ pé àwọn kò sọ pé inshallah tọ́lọ́ náà ni ọ̀kàrà tó jọ pé inú wọn gangan wọn fẹ́ ṣe nǹkan yẹn náà nìyẹn dáwọn kí la lè sọ sí nǹkan máa yẹn sáwọn nìkan sí lọ́bọ̀rọ̀ ká. tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ẹ bá gbọ́ jálẹ̀ èsì ọ̀rọ̀ ìbéèrè tẹ́ ẹ ṣe ó ti wà ń bẹ̀ náà. ṣùgbọ́n táwọn ní aládùúgbò táwọn bá jẹ́ èèyàn rádaràdà tọ́jú àwọn èèyàn jákujàku <laughs> nítorí pé wọ́n jẹ́ ẹni tó dúró déédéé ọ̀bá wọn sí ń di ọ̀tẹ̀ hmm. ọ̀bá wọn sí ń di rìkísí hmm. ọ̀bá wọn sí ń di àbòsí ìdí inú táwọn ti ń lẹ̀ bí àpòpọ̀ pé ọ léèyàn burúkú àwọn léèyàn rádaràda tí wọ́n sọ̀rọ̀ àwọn alábàágbé tán jẹ́yàn gidi àwọn alábàágbé tí wọ́n tí wọ́n yé ṣe àwọn alábòsí mm. àwọn alábàágbé táwọn náà dúró déédéé so nítorí bá sọ parẹ́ náà ni ṣe mm. àwọn èèyàn fẹ́ẹ́ fẹ́ rọ́ lọ́sùn bóyá nítorí pé sìn ní ọ̀dọ́ papọ̀ mm. wọ́n mọ̀ pé ọ léèyàn burúkú bóyá nítorí pọ́kàn wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ rí nǹkan ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ ń gbà hmm. ó rí ṣe fún ẹgbẹ́ tí ìyá ń gbà gbogbo orí nǹkan ara rẹ̀ kí ni tálẹ̀ ráta ìyá ìyá ráta ráta ìyá ní dá fún látàárọ̀ tálẹ̀. torí ẹ̀ tẹ́ bá sì wá dìde tálẹ̀ kò bẹ́ẹ̀ bá rí kí a nǹkan kan tó ṣàwọn pásánálì hmm. tó jẹ́ pé wọ́n á rí lọ́dọ̀ onítìǹ ńlọ́fà ẹ má ka àwọn eléyàn kún jàre èyí hmm. ṣe irú ọ̀rọ̀ wọn wọn fẹ́ lò hmm. tẹ́ bá fẹ́ sìn kankan ẹ̀tọ́ sàdéhùn hmm. kí mo fẹ́ bí ìbéèrè tí àwọn arábìnrin kan ṣe béèrè lẹ́ẹ̀kan sí mo sàdéhùn pé ń kọ́lé fún un so ìyẹn máa ń gbèrò pé èèyàn fẹ́ ṣe dáadáa ọlọ́run ló ní kó ṣe é ṣe ọlọ́run ló ní kó má ṣe é ṣe lọ́nà ti sọ pé wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in sha Allah má sọ pé màá ṣe nǹkan lọ́la àfi kọ́ máa fi kún pé tọ́lọ̀ ń bá fẹ́. sòtẹ́ bá ti sọ pé insha allah nígbà tẹ̀ ń sàdéhùn ẹ̀ dáràn kankan torí tọ́lọ̀ ń bá kọ́ pé ṣeéṣe àdúpẹ́ tọ́lọ̀ ń bá kọ́ pé kò ní ṣeéṣe àtúndúpẹ́ èmi ìdáràn kankan lórí pé mo ti sàdéhùn fún ìpadà múṣẹ ní oṣù gbọdọ̀ láì ní àpè ní múṣẹ tó fi sọ insha allah ó wù mí láti ṣe ṣùgbọ́n òun náà ló ní kó ṣeé ṣe olóní kó mọ̀ ṣeé ṣe ló ti sọ pé insha allah insha allah yẹn kọ̀ yẹ kó pẹ́sẹ̀ ní gbogbo mùsùlùmí hmm. lórí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ nípa nǹkan tẹ́ ẹ ṣe lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ bá ti dákẹ́ ọ̀rọ̀ ńlẹ̀ fẹ́ ti níta ẹ fẹ́ ṣe yẹn sí ẹ máa pé insha allah tọ́lọ́ ló ní kó ṣeé hmm insha allah. jazakumullahu khairan sheikh ẹ lọ́kọ ní o lọ́kọ yìí. Àrílù sọ́rọ̀ rahmatullah. Ẹ̀rẹ̀ ti gbogbo ìgbé ìlú. Ọkọ̀ ìyẹ̀ fún pè. Ìgbẹ́ àtàkùn láti gbogbo ìpìtì. Ìbéèrè yìí. Wọ́n rò pé pé bẹ́ẹ̀ bà tí tí mọ́ mú ẹ̀rẹ̀ tí kó bá bẹ́ẹ̀ tí kó bá tí kí ní dàgbà fún yẹ̀ tí wọ́n bá sí ní fáfá ìfẹ́ ìdìbò fún ìpínlẹ̀ ọgbọ́n mọ̀dá òun lè fi lọ́pọ̀ wọ́n ní tó bá jẹ́ pé ìmáàmù tó yàn táwọn ṣe sọ̀láàtì lẹ́yìn tó pé express àbí àìmì èyí sábà máa ń gbà tí ló déyàn ló máa dáhùn tèèyàn kì í àbí ní tó lè mọ́ tí ilé. ẹni tó bá ti jẹ́ pé sọ̀láàtì ti ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa gbé e gbà wọ́n lọ́n tó ṣe pé àmì ń rí nǹkan kan sí nínú tí wọ́n ní ká máa ṣe nínú sọ̀láàtì pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ hmm. àti pé àti ẹ̀mí ń rí ṣe pẹ̀lú pẹ̀mí wọ́n wá ń di tá à ń ṣe sòwúrò àwọn eléyìí kò yẹ àkọ́kọ́ náà kò yẹ kí wọ́n fi ṣe lè máàmù ẹjọ ẹ dákun fẹ́ rí àwọn ìbéèrè tá a máa ń ṣe nípa pé lè má mú à ń ṣe báyìí lè má mú à ń ṣe ẹ̀rí pọ̀pọ̀ àkọ́kọ́ kò sí túláàsì inú kéèyàn fi ra rẹ̀ ṣe ìmáàmù lẹ́yìn lórí túláàsì. <laughs> à ń ṣe lè má mú à ń ṣe lè má mú yẹn ń ṣe lọ́wọ́ tó jẹ́ pé àwọn ẹni tó bá kájú òṣùwọ̀n ni ọ̀mà ṣe. kì í ṣòwò kì í ṣọjà lọ́ńtà hmm. ìwọ síwájú àwọn èèyàn láti kó sọ láti wọn lọ bọ́lọ̀ ó yẹ ká pé wọ́n lọ dájú hmm. láàrin àwọn ẹni tó fẹ́ ṣe lè máàmù fún bọ́ọ̀ bá sì jẹ́ pé wọ́n lọ dájú ara wọn tó dájú ọ lọ nínú àwọn èèyàn káwọn ẹni tó ṣe é pé wọn ò dájú ọ kọ́ pọ̀ púpọ̀ láàrin àwọn èèyàn hmm. torí lọ́dọ̀ ahlu sunnati wal wọ́n ní tajuzu imamatul wọ́n ní kò sí ní tó burú kẹ́ni tá kó ṣe lè máa mú tó ti tẹ́ni tó lọ́lá jùlọ wà ń bẹ̀. àmọ́ ọ̀wá ní jẹ́ pé ó burú bàjẹ́ hmm. lọ́nà tó ṣe pé sọ láti rẹ̀ tá a bá gbé sórí òṣùwọ̀n yóò kàn jẹ́ pé òfútu fẹ́tẹ̀ tí ò ní ìtumọ̀ ni. Hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àṣìlè máàmù àṣìlè máàmù yẹn táwọn yẹn fi máa ń sojú kòkòrò tí wọ́n máa bára wọn jà lórí mo máàmù mo máàmù. bẹ́ẹ̀ káwọn kọ̀ọ̀kan wà tẹ́tọ́ ọmọ gbọ̀n wọn yẹ́tẹ́yẹ́tẹ́ àwọn hmm. ṣèdánwò fún ọtọ́ gbà hmm. táàsì fi màpọ̀ onímà táàsì màpọ̀ lẹ́tọ̀ọ́ sípò yín wíkẹ́ ń ṣe pé súkẹ́súkẹ́ hmm. tó bá débẹ̀ tẹ́tọ́ wa di kọ́ sọ́ra rẹ di kàǹgbà máwọn èèyàn lọ́wọ́ tẹ̀yẹ́ tí ń ṣe ìyàwó náà ní ìsinyìí báyìí wọn àwọn ni wọn ti kìkì ní kan bá gbọ́ òní kìíní kan lọ́kùn bá bẹ́ẹ̀ ní tí ó pọ̀. <laughs> láyé ṣe pọ́ńsà gbóni ọ́ tẹ̀bí sọ láti lọ fẹ́ ṣe fáwọn mùsùlùmí. àlè ìmọ̀ mùsùlùmí wọ́n ní eh, ẹ̀ẹ́bá bí títí dúró ṣe sọ láti fáwọn èèyàn ló gbé ọpọ́n yẹn rìn sí eh, eh. pé ẹni tó bá gbé sẹ́wà ìbẹ̀ làwọn tó máa ṣiṣẹ́ ìmáàmù lélẹ̀ àbí babaláwo. ìmìlì náà wọ́n lè yẹ ìrànjẹ́ o. ìmáàmù náà wọ́n kálẹ̀ máàmù kan bá ti ń gbé ìdá kò jẹ́ wọn gbogbo àwọn yẹ́mọ̀ yẹ́mọ̀ tó gbà lọ́yẹ̀ kọ́ máa síwájú àwọn èèyàn àwọn afẹ́ sẹ́ẹ̀tì bíbí ìgbà tó ṣe pé awo lẹ́ ń ṣe àbó ìsà lẹ́ ń ṣe sọ̀rẹ́ àwọn mùsùlùmí àwọn náà mú wájú ní ní kásìrò níwájú ọ̀nà. wọ́n á jẹ́ pé èèyàn jágajàgba kan láà máa síwájú àwọn rádaràda tọ́ka sọ ẹ̀sìn déédéé máa wọ̀nyí lọ́wọ́. yóò tún á máa sọ ikú tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀kú ìwọ ló ní kó ọkọ̀ kú ká ní wọ́n máa sọ pé ìmáàmù kọ́tàlì. sọ gbogbo náà wọn bá dára dá ilẹ̀ ti má kọjá rẹ̀ mm. ó yẹ káwọn èèyàn ti lajú kọjá gbogbo eléyìí. ó mm. ní ìmáàmù kan náà bọ́ọ̀lù kan tí wọ́n fi kọ́ tó rà kan. àwọn ó ti parí sọ̀láàtì. Hmm. làwọn kan bá wọ mọ́ṣáláṣí. àwọn bá ṣe kọ́ ọmọ. Hmm. so bàbá mi bá dé lọ́ba sọ fún wa pé à ẹ̀ ń ṣe jàmáà lẹ́yìn tí mo ti ṣe. Ah tí wọ́n bá bí mi dáa kẹ́ forí kalẹ̀. àìkìyà mọ̀lẹ́ ti gbórí sókè. ilé ẹ̀ ó ní àwọn babaláwo lásán àwọn páàbù dájú àti ṣe lè máa mú. Mm. ẹ bá ṣe béèrè. ọjà ọlọ́dọ̀ yín o. Ah, sàwọn alekùn orúkọ mi ni Ibrahim láti ìgbẹ́sẹ̀. ìbéèrè yìí ìbẹ̀rẹ̀ ló ní pé wọ́n ní wíwọ́n ti kàdá àwọn àgbẹ̀wọ̀n tàbí ìgbà tí wọ́n máa gba owó tó láìpẹ́ pé òní bá gbé òkè òkè tó pọ́n ni. tó ní tó ń ta ní ìkan máa gbé òní tó òun ní wọ́n máa gbà tó ń tẹ̀ ìkan wọn wá kúrò fún wọn. tó wọ́n máa ń gbà wọ́n ẹ̀kọ́ gbé náà wà ní iye gbé wọn tó gbà. ṣùgbọ́n táwọn tó máa kú yẹn ìkànnì ìlú pé kò sí wa bẹ̀rẹ̀ báyìí pé ara ọkọ yẹn ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ Ibrahim nẹ́tọ̀ọ̀tì ọ̀dọ́ ní ọ̀dà àmọ́ tí mo gbọ́ yé tí tí nọ̀rọ̀ orin pé tí àwọn elétò kan bá wà tí wọ́n gbé kalẹ̀ fún yẹn pé kí yẹn gbà láti lọ fi dáko tó wá tó àsìkò ìkórè wípé wọ́n á sì sọ́jọ́ àwọn ọgbà ọjà ní dèdèye tí wọ́n ń ta ọjà náà nínú ọjà wípé ṣe àwọn lè yí padà kọjọ́ pé àwọn sọ pé ah, ó yí padà àbí èrí oko náà gẹ̀gẹ̀ làwọn òfin fún wọn. àgbọ̀n nǹkan tó sọ yé dáadáa ṣùgbọ́n nǹkan kan wà ní Islam òun náà ń pè ní almuzara so almuzara òun náà ní kó jẹ́ pé èmi fún ọ nílẹ̀ ibi kọ́ wa dáko lórí ẹ̀ hmm. so àbí kọ́ wa bá mi dáko lórí ilẹ̀ yẹn lórí wípé èmi pẹ̀lú rẹ̀ nǹkan tó bá jáde ń bẹ̀ báyìí báyìí láàmú pin. Hmm so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ àmọ́ ní ìsìn yìí báyìí ẹnìkan fún ọ lówó pípọ̀ lọ dáko nǹkan kan wà nù sẹ̀rí àtàǹkọ́ ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀m bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀m òun náà ní pé àgbẹ̀ ọ̀fẹ́ dáko kò lówó yóò fi dáko sọ ọ̀fẹ́ jọ irun tó ń béèrè tó hmm. ìgbà tí èmi fẹ́ dáko tí ń lówó tí ń fi dáko ìwọ tó lówó gbówó fún mi hmm. ni wọ́n gbà hmm owó tó o san fún mi yẹn ó fi gba àpò àgbàdo iye báyìí hmm. àgbàdo kọ̀ọ̀kan àpò rẹ̀ ó máa wúwo tó irú wíwúwo báyìí hmm. bí ká sọ pé fifty kg lọ́nà ogún hmm. ìwé owó tó o san fún mi yẹn ó wá pẹ́ sórí pé àpò àgbàdo kọ̀ọ̀kan ọ̀rà lórí five five thousand káàsì tí mo mọ̀ pé tí a bá fẹ́ ra àpò àgbàdo ẹyọ kan lónìí ó lè jẹ́ gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mm-hmm. so ṣùgbọ́n ìwọ ní kéèyàn lọ fi owó dáko mm-hmm. ó fi ra àgbàdo àpò ogún lọ́wọ́ mi lórí ẹgbẹ̀rún márùn márùn sọsẹ́nu mm-hmm. kékeré àwọn èèyàn máa gbọ́ wọn ní oúnjẹ ah, àǹbá lọkùnrin ó bì alájọpájú ló ń kẹ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n fẹ́ ra márùn márùn àìsílámù gbà wọlé ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀ kọjá pé ń tọ́ fẹ́ fowó yẹn ra nǹkan tó ṣe ń wà ní tó ṣe pé wíwọ̀n rẹ̀ kò ní bí ìyapa ẹni. ẹlẹ́ẹ̀kejì àsìkò tó gbà sí àsìkò tó ṣe pé ṣeé ṣe ní tó dájú púpọ̀ nínú ìgbésí ayé wa wípé àgbàdo ti bọ́ sí ni. Hmm. so ẹ wá sọ ibi tí ó ti gbà tí hmm. ló wá gbà nípa mu àbí ẹ ló kó wa fún tí nǹkan ẹ tó bá ti pé kò sí wàhálà mẹ nígbà tásìkò kórè bá tó wàá kó àgbàdo àpò ogún kó a kó fún hmm. lọ́ba tán àǹfààní wà ń bẹ̀ fagbẹ̀ nítorí pé àgbẹ̀ yẹn lọ́dún yẹn kò bá ti róko dá látàrí owó ọjà tó ń ti rà lára alẹ́ o hmm. ni ló fi láǹfààní àti róko dá hmm. lẹ́yìn ìgbà náà tó lọ́n bá bá falùbáríkà sóko yẹn kìí ṣe àpò àgbàdo ogún nìkan ní òkò lérè òkò èyí tó bá lé ńbẹ ẹgbẹ́rẹ́ tiẹ̀ náà ló ní sọ nítorí ẹlẹ́yìn ni wọ́n ń pè ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ńlọ́tọ́ ṣùgbọ́n àwọn nǹkan mìíràn tó bá yẹ pé ọba jẹ mọ́ eléyìí tí ó sì rí bí eléyìí ẹ pè dáadáa ẹ sì ṣàlàyé rẹ̀ dáadáa láti mọ̀ hmm. ọtọkọtọ iná ni nǹkan tó ṣe pé léwu jù nínú òfin Ọlọ́run láti sọ pọtọ kó sì jẹ pé kọtọ èèyàn dáràn láti sọ pé kọtọ hmm. nígbà tó ṣe pọtọ èèyàn tún dáràn lábẹ́ òfin hmm. Ọlọ́run torí rẹ̀ gbogbo béèrè tó bá fẹsẹ ẹ máa ṣe kó clear kó fi lè bá àjọ pé ń béèrè gangan ni wọn dáhùn. ẹ lọ́kọ̀ọ́ o hello ìyá ó ti já 006199845 plus 234083293896 hello kọ́ni o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà, ó fún Nana Mariam ló ń sọ̀rọ̀ lásìkò ìgbéwòjọ́. Ìgbéwòjọ́. Wọ́n ti àwọn dọ̀kítù nítorí wọ́n ti ṣe àmọ́ a sì ń fi dédé àsìkò yìí tọrọ wípé gbogbo nǹkan tó jáde lára wọn àti nǹkan yòókù tó kù tó jáde lára wọn kọ́lọ̀ ń pe wọ́n láwọn ọmọ wọn àánú. ìbéèrè ni alákọ̀ọ́kọ́ ló ń ṣe mo fẹ́ bèrè pé ìhàwó ni ẹ̀sìn Islam kọ sí ìbò dídì àbí pé ìbò dídì ṣe òṣèṣì ṣe dandan ni kéèyàn dìbò ni. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀lẹ́sà Ìbéèrè ẹlẹ́kejì ní pé Tọ́lásì Rúfik tábà lọ sí Tọ́lásì àmì Tọ́lásì Tọ́láyì tí tábà lọ sí Tọ́lásì Tọ́láyì tó bá rẹ pé lákà kan ìlà àbá lákà ẹlẹ́kejì à ń sì wá wọ́n pé à tábà ní ká mú wá nígbà tí ìmọ̀ mú sálámà àwọn bẹ̀rù sí èyí tó tún bọ̀ lẹ́yìn kó mọ̀ jábọ́ mọ́ wa lọ́wọ́ tó bóò láti máa ṣe sọ láti ní nílé ṣé ẹyọ kan láti wíkì wíkì ni láfà ìbéèrè ní ẹlẹ́ẹ̀kẹta. ẹ jẹ́ lórí wa. alhamdulilayi ìbò sunday lórí hmm. pé system tí wọ́n gbé wá látọ̀dọ̀ àwọn òyìnbó ni òyìnbó tẹ̀sí rí yẹn generally nǹkan tí ó bá ti jẹ́ kí ayé tiwọn kó tòrò ní bí ọpọlọ wọn ti ṣe lọ làwọn máa ń ṣe so òyìnbó lẹ́sìn kan tó fẹ́ gbé nǹkan kan lọ bá pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ so ìdínú báwọn ti máa ṣe gbogbo nǹkan máa ṣe tó má ti gbá wọlé nílé òfin wọn so ó ti parí nù bẹ́ẹ̀ máa ti pé French Revolution tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ni láti separate ẹ̀sìn kúrò lára òṣèlú so ìdínú àwọn gbàgbọ́ pé níjọ́ táwọn ti ya ẹ̀sìn kúrò lára òṣèlú ìjọ náà nílọsíwájú tó dé báwọn kìí ṣe bẹ́ẹ̀ ní islam rí gbogbo nǹkan pátá islam gbọ́dọ̀ ní ṣe lórí rẹ̀ torí kẹ́sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run àwọn mùsùlùmí dàtí jẹ́ alágbọ̀ọ́yé ẹ̀sìn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn ọ̀jẹ́ni tó sọ ìgbésí ayé dìlé fáwọn yẹn hmm. ẹ̀rí pé french revolution ni tó ṣẹlẹ̀ náà ní ti wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn olùdarí ẹ̀sìn lágùn ọ̀dọ́ tiwọn hmm. àtàwọn àjọba hmm. nípa pé àwọn invention ti ń ṣẹlẹ̀ nípa àwádìí so àwọn atẹ́jẹ́ síwájú ẹ̀sìn tako ẹni tó bá ti lè ṣèwádìí débi kan débi kan lómi wọn fi àjẹ bàjẹ́ yẹn lómi ìfẹ́ bá kú pàdé so lórí pé ẹ̀yin yẹn wá fẹ́ máa sọra yín di ẹrẹgẹjìgẹ mọ́ ilé ìjọsìn lọ́wọ́ mm. so ìdí nìyí máa ń ní kí wọn fi tó bá jẹ tó lórí lẹ fún lórí mm. kí wọn sì fi tó bá jẹ ti ilé ìjọsìn lẹ fún ilé ìjọsìn kò sí ń bẹ́ẹ̀ ní islam mm. so islam sọ pé Uh, system of government wa islam là kalẹ̀. so kì í ṣe pé ká lọ tò ká là ń hmm. ìní ò mú olórí dáadáa wa ṣe lẹ́yìn náà rí nàìjíríà wa náà. Hmm. so gbogbo ògbó tá a là ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó mú jáde ńkọ́ kí ni wọ́n lè fún yín. ìwọ̀n àgbẹ̀gbẹ̀ náà ní gbogbo ìgbésí ayé náà rí bí ṣe ń rí lójoojúmọ́ yìí. wọ́n hmm. sì tún rí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń dìbò yẹn ọ̀tọ̀ la níyàn tá a mú lọ sí ibi tá a ti fẹ́ dìbò. Hmm. nígbà débẹ̀ wọ́n yá níyàn padà mọ́ a lọ. ẹni báyìí ni mo fẹ́ tẹ̀ka fún àmọ́ wọn ti kó sẹ̀ mú àtòróró wa hmm. so mo yí àníyàn mi padà. ìyá sẹ̀ mú àtòróró tí mo bá ti jẹ́ kẹ́kẹ́ ń palẹ̀ máa rẹ̀ tọ́dún mẹ́rin. So nù tó fi jẹ́ pé kì í the best system hmm. the best system ni kí ká láwọn èèyàn kan ní àwùjọ wa hmm. láwọn gbọ́n hmm. tí wọ́n jẹ́ olóye ọ̀maràn tó ṣe pé àwọn ló yẹ kí wọ́n bá wa mú olórí jáde ṣùgbọ́n hmm. sísẹ̀m tí islam ń wá. torí pé tí ó bá jẹ́ kí gbogbo sájà tẹ ọ̀rọ̀ ní ọ̀kọ̀ ọmọlọ tẹ ní ọmọ tẹ ní ọmọ tẹ ẹlòmíì owó tó gbà ló fi tẹ̀ka. tó bá yá òun náà mo tún máa ṣépè. àwọn ẹni tó tẹ̀ka fún. tó gbóòrò wọn mọ ń gbọ́rọ̀ kan eh, documentary kan lórí social media lánàá wọn láì mọ fẹ́ là mí lójú. ẹnìkan nígbà wọn ti ń polówó fún nìkan kó náà ní ẹdìbò fún ní ẹdìbò fún tó bá gbọ́rọ̀ ti ń sọ jáde sí i ó lágbára. sọ kùtù gbogbo àdìbò àdìbò náà nù. ṣé hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tí ń jẹ látara wọn dìbò fún un hmm. òun ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí o. Hmm. àmọ́ fact ni fact ọmọ jẹ títí láéláé kìí ṣe the best system. torí rẹ̀ ní Islam ọ̀sọ́ pé ká lọ dìbò yẹn torí pé tí wọ́n bá lọ dì output tó mú jáde náà kódà tó fi dé gbogbo àwọn ìlú òyìnbó gbogbo tó mú jáde náà mo lọ da sí torí pé nínú gbogbo nǹkan dá nǹkan dá ọ̀dà débi kan èyí tí ọ̀dà pọ̀ báwọn náà ni wọ́n mọ̀ ṣèwọ́de tó tún máa bàlújẹ́ o èyí tó bá pé àwọn ẹni tẹ́ ẹ̀yàn wọ́n bá da sẹ́ kílẹ̀ kílẹ̀ ń ṣèwọ́de sí mm. kílẹ̀ ń bàlúyìn jẹ́ sí mm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ mm. wọ́n ní káwọn máa ń ṣe sọ láti lùbọ́tẹ̀ àti mọ̀ pé ìmáàmù alámọ̀ lẹ́yìn rákà ẹlẹ́ẹ̀kejì kó tó wá ṣe tẹ́lẹ̀ kẹta tó ń kíkọ́ àti sọ pé ẹ̀dẹ́ tó mẹ́tẹ̀ẹ̀ta. sọláàtì tarawih. àwọn sọláàtì wítìrì. tó bá jẹ́ tarawih náà ni tí ìmáàmù bá jẹ́ pé rákà kan bá bá lẹ́yìn rẹ̀ hmm tó sì tún ti bẹ̀rẹ̀ omi hmm. ẹ ní sálámà pẹ̀lú rẹ̀ ẹ tètè mú kan wá bẹ́ẹ̀ hmm. sì pọ̀ kan tẹ báyìí kẹtù sálámà ẹ tún wà lọ bá léyìí tí ń ṣe lọ́wọ́ bí ìmọ̀ọ́mù bá dé èyí tí ògbójú ọ̀nà mọ́sọ̀fẹ̀ <laughs> pẹ̀lú gbọ́lọ́ ẹ bá méjèèjì ń bọ̀ báyà. tó wá dé wípé bá yẹ kó gbé ọ̀nà mọ́sọ̀fẹ̀ náà ni tó bẹ́ẹ̀ sì máa ṣe mú tó bá ti sálámà ẹ̀ tún mú kan wá tó bá sálámà ẹ̀ tún mú kan wá tó bá jẹ́ ibi láti máa ṣẹ́ ní olóòrùn ọkọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbáfẹ́rú ètò yìí kọ́lọ̀nkọ́ bá fi sán lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ àjíǹgbàlùkíyàmà ọkọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharifdeen Gbadebo Raji aláṣẹ àti ìdásí Al-Modina Center ní pápá bẹ́ẹ̀ lọ́gbọ́nsọ̀ tí wọ́n ti ń bẹ̀ sí àwọn ìbéèrè alọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà wá ọkọ́ pàtàkì lọ́wọ́ ọkọ́ pàtàkì lọ́wọ́ àfá abdulwadid àti àfá mustapha tí wọ́n lè jọwọ́ jù fẹ́ọ̀kùn lọ khairan ọládùnmíyẹrẹ ló pọ̀ mi tó bá kún di lọ́la ní kẹjẹ́ ká pàdé láago mọ́kànlá àárọ̀ títí di méjìlá ọ̀sán kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún inṣàlá kí ọlọ́run kọ́ ṣọ́ ẹ̀mí ní kálukú wa títí ìgbà náà ìmọ̀ kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtùmọ̀ kíra wa nínú ọgbà ìjọ nà inṣàlá pípé salamu alaykum ورحمة الله وبركاته هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر